فتصلات على وهجان سيدنا المصطفى المنزل فلا تنزل في المرأي والله لو قامها يمشي على أعدائه وأنشأها من اختراع والله والله لما أنشأها من اختراع

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد Lórí ìlú àwọn ìlú àti ìṣẹ́ àwọn àwọn ìlú ìṣẹ́ àwọn àwọn عبد الله Thank you.

ويحيي الأرض وضربت الشمس وما يأخذ على أبيه سؤال آية صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والظالمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أرضه ونفسه ونفسه وآله الرحيم أسأل الله عنه وَقَدْ أَشْرَقَ أَهْلِ الْقُرْآنِ ẹni ìlú ọlọ́run ọ̀gbọ́n àìlá àṣepọ̀ ọ̀wọ́n wà lórí ìgbàgbé ìlú ọlọ́run wà ìgbàgbé tí wọ́n máa ń lò wá sí ọ̀pá ṣùgbọ́n kò sí ọjọ́ òun wá ìgbéró ọjọ́ ìyá ìlú wọn lè wọ́n nínú ara. Kò fẹ́ ó dẹ́pọ̀ lóògùn tó wà nínú ńlá. Ọlọ́run ti wọ́n lọ́wọ́ ọlọ́run ní ọjọ́ ìlà àárọ̀. Nígbà tí ọlọ́run ọ̀la ìjọba ló wà láàárín rẹ̀. Mo sọ àgbẹ̀rù nígbà tí ẹlẹ́yìn ìlú. Àárín àárín ọmọ màmá wọn ti lè wá ọmọ àwọn ọmọ àyẹ. Ọwọ́ tí wọ́n lọ sí ọmọ màmá. Bí láti ṣe ṣe ìwádìí wọn bí wàlá wáyé wọn máa ń á bí ọkùnrin wọn náà tó ń bí ọkùnrin náà. àwòrán ayàwòrán lẹ́gbẹ́ ẹ̀yà ara ìtọ́jú onígbé láti mú ní oṣù ó lè jẹ́ oṣù ó lè bá ní ọmọ ìlú lẹ́gbẹ́ oṣù ìdájọ́ ìwé nípa ọlọ́run ló lẹ́gbẹ́ bá ṣe wáyé tó mọ̀ ẹgbẹ́ ọlọ́run dáadáa ثم قلنا لكم ثم قلنا لكم

tó jẹ́ ìran ṣèlúbọ́ọ̀lù nínú àwọn ìjọ̀nù orúkọ ìjẹ́ làbíyá gbọ́nù nílẹ̀ tààrí ìjẹ́ ọ̀kan nínú àwọn ìṣèlú tó tẹ̀ láṣẹ ọ̀rọ̀ àdìyàwó tí ọlọ́wọ́ àkọsílẹ̀. Ọlọ́run ìrẹ́ ìpínlẹ̀ ما منعك ألا يصدق إن أمرتك إصرارا èmi ló dé lọ́pà tí ó ti ẹ̀ lọ́wọ́ kí ló kọ̀ sí ẹ̀ kí ó sánà fún ọ kí ló mú ọmọ orí balẹ̀ ní àlọ́ orí nígbà tí ó lọ́wọ́ láti ẹ̀kọ́ òṣèlú Èsì tó pọ̀ fọ́lọ̀ ọba jọ́rọ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ tó oníkè orí kalẹ̀ fún ṣíṣe àádá, ádà èyí ọ̀rìnrọ̀ òjá nínú òjú lọ. I am superior to Adam, mo ju Adam lọ, lóòpọ̀ sí ilé nínú ìròyìn inú bí ẹ̀. Torí pé ìṣẹ̀dá àwọn àdìsàn ló ń kó ṣáájú ìṣẹ̀dá ọmọ ènìyàn. Ádámọ̀ àṣẹ ìwọ́n ti wà tí òun má gbà sí ó dá lòwó tí wá láti ìlú ẹ̀yẹ́ ní ìgbà tí lọ ó mọ́ wá mú ẹ̀rí tó fi dá jùlọ. Ọ̀lọ́pàá ní ọ̀rẹ́rin, òun fúnra ọ̀hún iná ló ti dá òun. Lẹ́wọ́lọ́ ọ̀pá ti bọ́ nínú Bọ̀hánì, ìgbé àjá àdìsìnà wà ní ìlànà àjọ́ta ló ń ta. Ẹ̀já àwọn Iná tó kú ní ẹgbẹ̀rẹ̀ Iná tó kú ní ẹgbẹ̀rẹ̀ Àwọn mẹ̀lẹ́ta àti ìwọ̀n Mùhammad, ó tààrà ìmọ́lẹ̀ láti dáwọn mẹ̀lẹ́ta ṣùgbọ́n àwọn ìrìnàjò kùránì sọ wípé iná tó tó lẹ́sẹ̀ jẹ́jẹ́ láti dá wọn. Wàbọ̀lá ti dá ó ti fi ó ti dáadáa mọ̀ látara ewu rẹ̀. Omi rẹ̀ bá ń kó omi náà sí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú dá. Nítorí náà, ó dáa jùlọ. Níbi ìbílẹ̀ yìí òun ló wí pé ẹlẹ́dà tòun gangan ló ń pàṣẹ kó tó ń jẹ́ ẹ̀dá pé kó òun fò ìbàlẹ̀ fún ẹ̀dá mi tó ti kọ́kọ́ tó dàbọ̀ léṣe. ó lọ fi ara rẹ̀ dúpọ̀ ẹni tí ń sọ fọ́nà wípé ṣé ìwọ kò lọ báyìí ni yẹn ni pé inú òṣèlú ẹni pé ó ń dọ́kọ̀ lẹ́bi tàbí ó ń iṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ òye tàbí kò ní náà torí pé ọlọ́run ló dá ọlọ́run ló dá ádámà ó wá ní kó ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó fi ẹ̀sùn àbòsí nínú ẹlẹ́dà tí ìṣẹ́ ọlọ́run ló ṣe

kẹgbọ́n olólóṣù bí ẹni tó ṣe wàhálà tó kàwé lóòpòpò omi tí wọ́n kàwé lé kọ́lá ọmọ gbé pípò tó jẹ́ni tó kà lọ́wọ́ gbé pípò bí ẹni máa ń kò sí ọ̀lẹ kó ṣe bẹ́ẹ̀ kó kọ́lé kó mú máa láàrin ṣe kó láti ṣe kó dọ́gbọ́n tàbí tó jẹ́ àrámù káwàmà òun pé kò yẹ ọlọ́mọ ọmọ ṣe bẹ́ẹ̀ láì fi ṣe ẹ̀kọ́ ṣe ìyẹn nínú òròyá ọmọ rẹ̀ ń bá ń ronú bẹ́ẹ̀ wọ́n àti ṣe ìtọ́nù ọba ní nínú pa ẹ̀rọ bẹ́ẹ̀ fọ́lọ́run sọ̀rọ̀ tàbí fọ́lọ́run dájọ́ kẹ máa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ Onímọ̀ta ó sọ bẹ́ẹ̀ fọ́lọ́run tí ọlọ́run àti ọlọ́run Ọlọ́run wá fún ìgbìmọ̀ ṣàwẹ́dẹ̀ olóorí inú tó dáa tó rárá ọlọ́run ṣílẹ̀. Ìjẹ́ àwọn ọ̀pọ̀ ara sọ̀rọ̀ lé láàrí ní àárá. Àlèkùn búrúkú tó lè sí sọ̀kalẹ̀. Sọ̀kalẹ̀ nílé á kúrò nínú ẹ̀ yẹ́lọ bàrùsánà pàmẹ́ ìyàkúrù lága àìsàtà kápùsà ọ̀rẹ́ èṣù kò tọ́ sí ọ pé kó máa ṣègbéraga níbí nínú ẹ̀ ìtọ́lọ̀ sọ ni pé lọ́lá tí ṣẹ̀kọ́ jẹ́ láti ní ìgbéraga tó sì yàtọ̀ sí ìjọra ẹni lójú ìjọ́pẹ̀ ní ìjọra ẹni lójú omi tàbí òun náà inú ẹ̀ nílò máa wá onáwó ní alẹ́ ojúbù kéèyàn jọra ẹ̀ lójú kéèyàn máa kí ni tún máa rẹ̀ inú ẹ̀ nílò wà kí ẹ máa wó gbogbo àwọn èèyàn pé kò tó kí ẹ máa fojú ẹni ẹgbẹ́rẹ́ lọ́wọ́ ìlú lẹ́lẹ̀ bá wọlé gbogbo èèyàn pátá wọn máa kéré lójú ẹ̀ máa ríra rẹ̀ tó lù ú lọ ìyẹn máa ń pè ní ìjọra ẹni lójú ìgbéraga òun èéṣe mọ́ ọkùn ìgbéraga ìṣesí ló wà ẹni tí ń pera rẹ̀ ní tí ọ̀ jẹ́ lọ́pẹ̀ ìgbéraga kódà nínú orúkọ ẹni ìgbéraga kò bá bẹ́bẹ̀ ó wá nígbà ó ló ń jẹ́ tó ìgbéraga yóò káàkiri àjọ Ọ̀nà àwọn ará èkó wọ́n ní ìgara mọ́sù, ìgara tọ́kì. Sẹ́rẹ̀ tòlókòló lẹ́sẹ̀ tọ́kì, ara na ìyẹ́ àwọn ìgara tọ́kì. Ẹgbẹ́ mọ́sù náà wọ́n ṣe rẹ̀, ibi tí wo òdé ni wọ́n gbéra wọn lọ, tó bá tún ti nàíyà mí ìdí yóò tó pa kó lóló dà. Lọ́lọ́ àbára tó pọ̀ wà ìgbàrọ̀ ó ti gbéra ní Nítorí náà, ẹni tó bá jù mí lọ, tó bá pọ́ mi lọ́nà àwọn àṣẹ bá ti gbà tó bá ń ṣe ìgbéraga sí pé máa jẹ́ láti gbéra wa. Ọlọ́run ìdí, ìdí, wá rúrù jáde ìlẹ́ta nínú àwọn ìrí orí sí ọ̀sán nínú àwọn ẹ̀dá jẹgbẹrẹ. Eléyìí nínú ẹ̀kọ́ ta nípa yọ́bẹ̀ pé gbogbo ẹni bá ti lórí ìgbéraga yóò padà jẹni yẹgbẹrẹ yóò padà jẹni yẹyẹ. Ìdàkóso ìgbéraga yẹn, ariwo yẹn, ìgbọ́n tó bá padà yá ẹ̀dá jẹgbẹrẹ ní orí àwọn

ó wá àwọn gbogbo yóò ti jọ rí tó jọ tó egbò ní gbogbo yóò jọ rí ọgbọ́n tí ń ká ń

gbogbo àwọn ọmọ ádámọ̀ ló àjọ́gbà. Láàbí ló ẹkọ́ ṣe ní gbogbo sọ pé ọba àmójú bá forí jìnì, ọ̀rọ̀ ìtọ́rọ àforí jìnì, orí gbogbo rẹ̀ ṣe náà ní.

nígbàrí àrẹ́bì abúláhà abúláhà bàbá náà orúkọ rẹ̀ gẹ́gẹ́rẹ́ abúlẹ̀ òǹtà bàbá òṣàlẹ̀ òǹtà pọ̀lọ́pẹ̀ ìgbà tó ṣẹ́pẹ̀ fánẹ́lì èkúta bàlùlá ìtàwọn torípẹ́lẹ́jọ́nà ní máa sọ́lọ́ bí àrẹ́bì ìdíje tó ṣe lábẹ́bì ìgbò tó sọ lòdìṣẹ́ àtẹ́bíwá pé àwọn ìrẹ́ iṣí tí wọ́n jẹ́ ìran tí ẹ̀ wọ́n sì jẹ́ ìran tó wà ní láńdá tí ẹ gbogbo ara mọ́ta kò bá wọn lórí wọlé àtẹ́bíwá pé wọn sí ẹ̀sẹ̀ òkè ní bákà àtẹ́bíwá sọ fún wọn wípé jẹ́ tí ń bá sọ fún ní wípé ní ẹ̀yìn òkè tó ti fi yóò tó yìí

tó wá mọ́ sáwọn bí sọmọláàrin ọ̀sán òwe ọkọ̀

lágbájá lórí màá ní ìwé lágbájá ní nípa pé ìwé lágbájá. Ipa ipa tí mo fa ẹni ìwé kò yẹ, ó sọ pé ẹni tó bá lọ pé ẹni tó ẹni tó ní ìwé ìwé lábẹ́ lẹ́yìn ìwé lágbájá. Ṣùgbọ́n mi sọ pé ìwé lábẹ́ ìwé lẹ́yìn. Àwọn èèyàn máa retí ìgbàgbọ́ lẹ́yìn ẹ̀. Bóyá mo dá kéwì ìwé ìwé ìwé ìwé ọ̀pọ̀lẹ́ lọ́tí ìwé lágbàdá ẹjọ́ ti lọ àṣẹ káyí òdùgbò mi tí ìṣẹ̀kù wá ní wọ́n wá dá púpọ̀ ẹni yẹn wọ́n wá di apostrophe àti ẹni ẹ̀ lágbàdá gbogbo lágbàdá gbogbo Èdè lábáwá tèlé Yorùbá jùlọ ara wọn nípa profession. Nípa káàkọ̀ pẹ́lú ìpàdórí nǹkan táa ní sẹ́ni ẹni làkọ́kọ́ mọ̀ ń sọ kátó dápẹ́ tó lé. Pọ̀lú ṣe owó bàbá, ilẹ̀ bàbá, ilé bàbá. Bẹ́ẹ̀ náà ni lábáwá ọwọ́ Abúláhábì, Yásù, Ábì, Láhàbì, yóò jẹ́ ọ̀dọ́gbọ̀ àgbọ́gbọ̀ ìwé ìjọ́gbọ̀ tó bá jẹ́ ọwọ́ méjì ní lóbi yàgbáàmì ṣùgbọ́n báwọn láti wọ́n fẹ́ mọ̀ sí ẹni yẹn lónìí wọ́n wá já lóòrùn yẹn dàrú olóòdàdà tó sórí tó wà ní bíbí olóòdàbí bíbáàtù bàbá èyí ìwádìí wọ́n jẹ́ yàgbá tó bí ọwọ́ méjì rẹ́lẹ̀ tí òun náà ọwọ́ méjì tó dá sí ìta òjì bàbá tí àdájọ́ sábà yáda àbìlára aláàjù ọwọ́ tọ̀lọ́rọ̀ ọ̀tọ̀ rárá ó rí ó ní alì hàtù lóhun ní àìsà ìlọ́ọ̀bà ìlọ́ọ̀nù wọ́n removed in order to show the people wọ́n yọ lóhun ìlú láti lè jẹ́ àwọn ìwé àbúlà láti lọ́wọ́ rẹ̀ lédè ìṣẹ̀lẹ̀ ọmọ. Ọwọ́ ní Bákàbà, ìyá da ábì láàbì, ọwọ́ àbúlá lédè ìdí parun. Ọwọ́ kan ló ń bá a rí. Ọwọ́ lédè ìjọwọ́ rẹ̀ ìparun ti bá a máa. Èèyàn máa wà wípé a lè fi ìṣọ́ pa ọmọ tàbí láti ìjà ọ̀rọ̀ ẹlùmí ìjọba ìjọba bá bẹ́ẹ̀ jẹ́ olùkọ́ lọ sí àgbò tó bá fi pàgbò lọ sí àgbò sí sàárà aburú tí kọ̀ ó lọ sí ìbá lọ fún àwọn akọ́ni jálá sí àgbò yìí lọ pa lọ́dí sọ pé àgbò yìí lọ pa lọ́dí sọ pé ẹlẹ́rìn tó wọ́n tí máa ń mú lápá ti kó ní àpá àti mẹ́wàá rẹ̀ rú ẹran káàdù tàbí wọ́n hundred thousand tó tọ̀ wọ́n kò ó sì gbọ́dọ̀ náà ní májẹ̀ fún jẹ́ mọ́ ọdún tó máa lù àwọn náà tó wé àwọn àpá àti mẹ́wàá ara rẹ̀ sẹ́nu ní ìlú àwọn ẹ̀rù lọ́wọ́ ọlọ́wọ́ ní gbogbo ètùtù tó rí oúnjẹ kò lè ṣiṣẹ́ ìrẹ́ àbúlá máa ábúná aníhù mẹ́rin gbogbo dúkìá tó ní ayé wà kátábà àti gbogbo tó fọwọ́ rẹ̀ kó jọ nínú dúkìá gbogbo owó tó ní àti tó fọwọ́ kó jọ ma ábúná kò lè láá ìparun náà ẹni ìparun ní na dáa dáa

tó bá rí pàdán ní kọjá àmọ́ kó ẹ̀kú sójú ọ̀nà pàdán ní ìlú tó lè tàbí ẹgbẹ́ ṣùgbà fíjì bí a mẹ́rin mẹ́sàdẹ̀ tó bá tí ọ̀fẹ́ jẹ́ tó wá lójú àrìkì àmà ọrùn rẹ̀ ẹ̀gbà tí ó fi sọ́rùn látara mẹ́rin láàrin mú ọ̀gbẹ́ ọlọ́run tẹ́lẹ̀ ẹni tí ó lù sọ́run tẹ́lẹ̀ àwọn bá ní kí ló fà wọ́n ní níjọ́ tí ó kọ́ pé áyà ní kọ̀kalẹ̀ lé ìbámu ti bá ọkọ̀ òun ó ní góòlù gan láwùjọ bá ń pè ní wúrà tó fi pamọ́ tó wọ́n gan ó wá ní owó òun ta góòlù yẹn gbogbo owó tó ń bá bílẹ̀ ànábìlú ó fi bá dà

ó wá lè rẹ̀ láàá lẹ́bí kí ló ṣe àlábí ìjìgọ́ láti ní ẹ̀dùkú mọ́bà wá bá mẹ́rin mọ́sílá lórí àpá ìjọrọ̀ náà ìbò láti lórí lọ́nà àti òjò náà ní gbogbo àyà àkùrá ní ìlúkà ẹ̀lẹ́rẹ́ ẹ̀ṣẹ́ àyà àkùrá ní àtọ́bí kìíní kan fún tó bá sọ bẹ́ẹ̀ tó fi ní ilẹ̀ bẹ́ẹ̀ lọ́sàn rẹ̀ kò ní jẹ́ Àlọ́dọ̀ ti bá ayà Kùránì ọ̀rọ̀ náà tó sọ ilé wà yí máa ọ̀rọ̀ ọ̀sán Kùránì. Jàánà bẹ́ẹ̀nẹ́ta ọ̀bẹ́nà lẹ́bínà láàrùn lónà bí láàrùn lọ́sí ìjábá وجعلنا بينهم وبين الذين لا يؤمنون بالآخرة حجابا Aya Mọ̀lúwà Ṣúra 17, Aya 45, Ṣúra kẹtàdínlógún, Aya ẹlẹ́ẹ̀ta nìí ní àádọ́ta, ìwọ́n náà lọ orílẹ̀-èdè ìtumọ̀ rẹ̀ ní lọ́wọ́ ìlà kọ̀rọ̀ ọ̀sán ìkùnránà nígbà tí àtọ́jú bá ń ké kùránì ṣàhálùnà báyọ̀ lẹ́gbà wà bẹ́ẹ̀lẹ̀ lẹ́dínà láàrín ìlú ìrìnà àbíọ̀ a ó fi fáàrin wọn wọn ò nímọ̀ pé ìgbẹ̀kan ti wà láàrin òun àwọn tó jó di wọn nílé tọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ ọwọ́ ọkùnrin mùsùlùmí yọ ìjọ tí wàhálà bá dé tí mùsùlùmí bá lọ ìjọba pé olóògùn ní bá ń ọjọ́ láyà rẹ̀ ló kù jẹ àìrówó rà náà ní ilé ọmọ rẹ̀ ló ti bí àìrówó rà náà ní tó bá kà wà náà ní ìgbéyà mo ti kà á ní wọ́n tó ń lọ sí i. Ìjọba èmi àti àwọn ọmọ ẹ̀ àbúrò ẹ̀ ìgbìmọ̀ níbi ọ̀nà ìdájọ́ ìgbẹ́. Ọ̀nà wọn torí wọ́n dà mú gbogbo ìlú ọ̀gá ìjọba bẹ́ẹ̀ tó sọ ní ọ̀nà ìjọba ní pàdà wà láì sí pàdà bẹ́ẹ̀ pàdà ó sì pàdà bẹ́ẹ̀ òní ìyá o wàlá ẹ̀ ṣùgbọ́n kí ẹ bẹ́ẹ̀ kí ẹ máa lọ lọ sá burú ìjálẹ̀ tọ́lá lòmí ò gbàgbọ́ kí ẹ bá pé kùránì pé àdówó àmẹ́ àbóní ìjálẹ̀ tó tó lọ́rẹ̀ wọn rẹ̀ wọ́n gba gbogbo ìgbàlọ́wọ́ wọn àwọn ìyẹ̀ tó lọ àtọ́kù wọ́n nígbà tí wọ́n fẹ́ kí wọ́n parí ọgbẹ́yìn wọ́n tẹ̀kẹ̀ apá wọ́n tẹ̀ kí gbogbo ẹ̀kú wọ́n tó fún ní gbogbo ṣé kò sí ẹni kì apá àmú ìtọ́jú ìlú wọ́n tẹ̀ wọ́n tẹ̀ ìdákọ̀ọ́rọ̀ ọ̀sán ìkùrẹ̀ ààrùn جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا محصورا. إذا توعظني وأن الله يحول بين المرء وقلبه Bàbá tó rà ní ayà ní náà tí wọ́n bá bá lù láwọ́ ayà láwọ́ ìyàwó ọ̀rọ̀. Wọ́n

Ilé-ìṣò ṣàrùn-ún Súra 8, Aya 24, Súra Lúmọ́gbé, Súra ẹlẹ́ẹ̀kẹjọ, Aya ẹlẹ́ẹ̀kẹrìnlélógún, Súra 8, Aya 24. Ọlọ́run ní yá àjọ̀lẹ̀ nínú ààbẹ̀nu ẹ̀yọ nígbà tó rúrú ìtàjíbú nílá ẹjẹ́ ọlọ́wọ́ ọba lóòrùn ìbáàdà ààrùn ìrìnà yóò rí fún nígbà tí ó bá pè ní lọ sí tí ó sọ yí dára àyè tí ó ti sọ yí tó kí kí ni ó sọ wá dára àyè náà sí ní máa ní láàrín àìsàn náà ìfọ́sílẹ̀ sí wàhálàmú ẹ̀rọ pàpẹ̀dájú àtàlọ́ àti lágbàjú ọ̀rọ̀ ìyàwó múlù báyé náà ìbáwé ìwà ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ tó ń ṣe òwò sí ìyà láàrín èèyàn àkọ́kọ́ náà rẹ̀ wàá ní ẹrù lé èdè òṣèlú ọlọ́pàá ìpàdà bí i yẹ ní fẹ́ tó wá bẹ̀rẹ̀ láti ṣe ìjẹta nínú ọ̀rọ̀ rẹ ọlọ́wọ́ wàá tó fi àárẹ̀wà ọ̀pẹ̀ òwú máa ń tó fẹ́ ṣe máa títí tí mo fẹ́ ṣe ọ̀pọ̀lọ́ lọ. ọmọ àwọn àgbẹ̀pá àwọn mùsùlùmí tó wá jẹ́ ìjọba máa ń tó ń yọ ọ̀sán ẹni tó fi ìgbà ọ̀rẹ́ kò ní ló ń tí mo fẹ́ ìgbà àwọn níbi lọ́kọ́ bí ẹ̀tọ́ láti mẹ́ pàtà tó wà láàrin àwọn yóò ti pé láti òun ṣe ọmọ ní àkọ́kọ́ mọ́ àwọn àbá àṣẹ ìdájọ́ ọmọ láti ronú tí ó bá ti sí bàbẹ́ wọ́n sọ pé ọmọ rẹ̀ dàrú. Bẹ́ẹ̀ bá ti mẹ́ ọ̀rẹ́ ní ìwà rẹ̀. Ó lè nà pọ́nú ọgbọ́dé ẹgbẹ́ náà ní ẹ̀tọ́ gba ẹ̀mọ̀ ìlú ìbáyìí. Ẹ̀mọ̀ gbọ́rọ̀ rẹ̀ tó mọ̀ sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀sìn kọ́ sí mú. Ẹ̀sọ̀ tí wọ́n mú agbára ní ọkùnrin ní òsì sí tọ́pọ̀ láti sí ìgbà. Ẹ̀hẹ́ tọ́pọ̀ láti sí ìgbà. sí ti nǹkan kò sí ti orí mímọ́ kò sí ti ọwọ́ lè ṣe mọ́ tí ó sì sọ̀rọ̀ ẹgbẹ́ gbọ́ láàrín òkú sílẹ̀ ọlọ́run bá máa ń ṣòfin àwọn àjọ àti ìgbẹ́ ṣe ayé àìmọ́ ọlọ́run àwọn ọ̀rẹ́ ẹni ló tọ́lá ní ọ̀rẹ́ tó ìmọ̀ òmìnirẹ́ pàtàkì ẹ̀kọ́ ọmọ tó ti ṣe láàrin ọwọ́ tó tẹ́ tó ìlà ìlú òkú àwọn ẹwà ìjẹta ìlú Ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ àwọn ọmọ tó ti ṣe láàrin ọmọ tó lè rí. Ìwé ẹ̀ ló ṣẹlẹ̀ ìgbà láti jáde nínú ẹgbà. Símọ̀ ní ìjọba ìyá àti

kàtà yòmí. Ní àyà ìtumọ̀ ẹ̀sì ọlọ́wọ́ tí wọ́n ò ní rí. Dáwọn Mọ̀túrọ̀ Gbàdánù Kéèmí ògiri ọ̀pọ̀ ògiri àti sáàrin wọn síwájú wọn wà ní ọ̀sìn àti sẹ́yìn wọn náà. فلو شيناهم أغشيناهم غشا yẹlé wọ́n sì gbogbo ọ̀nà àti èsì gbogbo ilẹ̀ ìdí àwọn orí ìfàlò ṣùgbọ́n mo gbé láti ọkùnrin láàrin ẹ̀yìn mẹ́rin bá sílé ìjẹ̀lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ìwàkọ̀ àti ẹgbẹ́ ìwàkọ̀

tàwàkálẹ́jù mo fẹ́ ọ̀rọ̀ ní àlàlọ́ ìlọ́nà lọ́wọ́ mo fẹ́kẹ̀ lọ́nà láàáúlà ní òrọ́gbọ́dá wà láàpù wá ń dáa ní òrágbára tí ó lè gbà ìgbàláwọ̀ ìlà الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا آدم وما كنا نعوذ به وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفر هذا البر والتقوى وإن العمل من ترضى اللهم حمدنا عليك سفر هذا واكشف عنا كل عين واطوي عنا هدى جئت صلى الله عليه وسلم sádàkù nìyẹn ṣùgbọ́n kìí ti tó lóògùn tó ló ti tọ́ lẹ́gbẹ́ wọ́pù ìhànà káàkùn fún wa fúrúdà jíjìn lọ́rọ̀ yẹn jìnnà اللهم إنا نسألك عندما نتعالى البر والتقوى ومن العمل ما ترضى اللهم أمن علينا الصحة والعافية والعافية اللهم إنا نعوذ بك من وعثاء السفر وكأسة المسوى وسوء المنقلب في الماء والهال اللهم أنت صاحب السفر ولقدك في المسجد ọkọ̀ ẹgbẹ̀rún òkú lọ́pọ̀ ọ̀dẹ́ 5 minutes òun ti dákẹ́ ẹlùmí ó kọ́ pẹ̀lú ìmọ̀ làágùn ìwé ìrànlẹ̀ ìrúlọ́pẹ̀lẹ̀ nínú àṣírí ohun ti máa bẹ́ gbáàrùn rájẹ̀ wọ́n ṣí tó lè mú sí ìpínlẹ̀ òkèèrè wọn pa wọ́n ti tún di ìwọ̀n àìdó orí sí ọ̀sẹ̀ ìlú àwọn ọmọ ẹ̀rọ máa ń ta èmi ní máa jẹ́ síwé ìgbogbo gbà tí máa rí ìwé ìfọ́n wọ́n á jókòó sí ìgbà kiri

Ìgbàtọ́kùnrin tí wá balẹ̀ fọ́lọ̀ ní òun lè wú. Ó ti gbà tó wọ ọmọ adáwọn bá kú sáńtò náà tó lè wú. Torí pé ṣàìkọ́ fẹ́ ilẹ̀ yóò padà kú. Àwọn mọ̀lẹ́gbà gbogbo wọn náà yóò padà lọ. Akẹ́mi nígbà tí tó bá yá sí òun, ọlọ́run ó gbé mọ̀lẹ́gbà ìlú. Mọ̀nbákìyà alẹ̀ àrùn, sáńtẹ́kù lérí rẹ̀ yóò máa dábàá mọ̀lẹ́gbà yóò pa màmbá ti àádàlẹ̀ àrùn ta ló tún kúrò lórí nìkan ẹrú sí rẹ̀ tó àwọn ẹ̀jẹ̀ ní ara ẹ̀ ẹ̀kù dèdè ó hà ipò parẹ́

lọ àtẹ̀lẹ́yìn lè mọ́ tí wọ́n bá wá, òwò lọ mọ́ ẹjọ́ láti wájú, ẹ̀ láti gbé bá, òwò àgbáwá sí ọdún wọn náà. Ìjọba lọ wá tó orí pé wọ́n ti dì wọ́n lẹ̀. Ìjọba kò wó tún lọ tí ọ̀tún wọn owó ma bá ẹyọ sí wọn ó sí wọn owó ma bá ẹyọ sí wọn àwọn àpá mi ìgbìkan péré lọ́wọ́ sí ìdáàbọ̀ àárín lórí ẹ̀ olóògbò ọ̀dùn wá ìwọ́n gbàwájú owó bẹ́ẹ̀ ní ọjọ́ àmì ìgbóni ọ̀rẹ́ sí dáàbọ̀ láti léwọ́lẹ̀ ẹ́ ìmọ̀ sí dáàbọ̀ olùmọ̀ tó ń gbé òkèèrè tí ọlọ́run ti sọ kalẹ̀ kò lágbára láti dá ìwé ọlọ́run àbá sọ̀rọ̀ ẹ̀sẹ̀ níwájú. Òní ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ èdè tí ó jẹ́ ṣàkíyè ìpàdé ìṣọ̀rọ̀ ẹ̀kọ́. Yẹ́tọ́ òní tó tó lọ́pọ̀ àwọn tó jẹ́ kọ́wọ́n Ajẹ́gbẹ́ kò lè ti wá lé màá, kò lè yàwá lẹ́nu bàbá ìjọ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ lóṣùwọ̀n lọ́jọ́ àmìta. Ẹwà ní àjọ tàbí àwọn ìgbìmọ̀ bàbá wà ààyè níṣẹ̀ ìtọ́ ìfẹ́ tó ti kó lè wà. Ó jọ́ kò lè wá lójú àmìta. Ó bá wá gbóyọ́ ìlú pẹ̀lú gbogbo ẹni ọlọ́pàá jọ lóṣùwọ̀n.

agbọn ọ̀rọ̀ ni wọ́n wà wọn ò sí láàrin àwọn yòókù China àwọn ló ní èrò tó pọ̀ jù láyé sábàjẹ́ wọn kàyẹ̀ lórí àkùnkàlẹ̀ mùsùlùmí wọ́n tẹ́lú wọn ṣùgbọ́n àwọn mùsùlùmí wọ́n ń dé apá ibi tó súnmọ́ Afghanistan tó náà sáré lọ́wọ́ ìdí Afghanistan àwọn àgbà ni wọ́n cnn as far as as mining as far as as health medicine ti bàbá we have about one hundred fifty million chinese families. Ìjọba ta kú ìjẹ́ láàárọ̀ ìlú nígbà tí ẹ bá àwọn mùsùlùmí ló wà ní China tí wọ́n wà ní ìjọba tó ń lè yìí wọn ò sí ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọmọ ọgọ́rùn-ún àti àádọ́ta tààbò ìjọkọ́ wà àtàkọ́wà wọ́n wà ní ọ̀pẹ́sẹ̀ Nàìjíríà láti ọdún sáwọ̀ ọ̀rìn ìrìnà àìmọ́lù. Tó ní ọ̀pẹ́sẹ̀ China lónìí

kò ìpé nígbà tí ikú orí tẹ́kọ̀rọ̀ ṣẹ̀gbọ́n tó sọ ní àwọn tó bọ́ sí ìwé tẹ̀lé àti ìwé ní àwọn ẹwọ́n Pakistan ìwé ní ìrìnbọ́dù sí láyé Pakistan pọ̀ gan-an

ìran wọn ni ìran ìlú ẹ̀sìn wọn náà ní ìlú ìlú ara tí sàkùnlá pẹ̀lú ọ̀yẹ́ ìbámu ti ṣe arábìsì èdè ẹ̀sẹ̀ lágbáwá ọ̀rọ̀ fún náà lórúkọ ní ìrántí ìran náà àkókò lórúkọ ìran ní ìlú ìlú ìran rírà sí ìlú ìlú ìran ìlú Tàbí láti jẹ́ orúkọ tẹ̀lé ìrẹ̀kan ó yẹ ẹni tẹ́ dáradára ní lóṣù nàìjíríò àwọn ẹ̀ka àgbẹ̀wọ́n máa dà gẹ́gẹ́ bí mo fi ṣáà ní ìlú ìgbà ìgbọ̀rọ̀ fi ṣọ́ gẹ́gẹ́ bí mo fi ìgbà ìgbà ìgbà Òṣèlú Pakistan ní 1947 ìlànà tó àárín ìjàpá ààrẹ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Ẹni bá lọ rẹ̀ ní ìgbókò pàtó ìrànlọ̀ ìrìnlẹ̀ tó ṣe orí. Ó rẹ̀ àgbàgbà ń fi àwọn ìgbàlódé láwọn ọ̀rọ̀ dáìbà bẹ̀rẹ̀ sí àwọn ọ̀nà tó tó wà tó rárá ọ̀nà tó kó láìpẹ́ tó máa ń láwọn ọ̀nà tó máa ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ lọ. Kí wọ́n lù bẹ́ẹ̀ bá ọjà ó ti di dandan tó tó tẹ́lẹ̀ sí ìlú tó rẹ̀ ta fún ẹ̀rọ àwọn ẹ̀sùn ọ̀sẹ̀ orí méjì. Ó fi sí ní àyàwó àtẹ̀yìn àgbẹ̀rẹ̀ ó yẹ ká tó tó. Kí ni tí tí tó bá wọ̀ tó wá lọ sí Ìyàwó ẹ̀ láwọn Ọwọ́ 1.2 million yẹn, akọ̀kọ̀ tó lè lò jù ní ti China ẹ̀rọ níyà ẹ̀lọ Europe Western Europe Ọ̀sẹ̀ ní Andalusi tẹ́lẹ̀, Andalusia, tàbí Lisbon ló ń tẹ́lẹ̀, ọgọ́rùn-ún ọdún mẹ́jọ làwọn mùsùlùmí àti Real Madrid. Madrid jẹ́ ìlú tó kó bẹ̀rẹ̀ ṣẹ̀rí àwọn olóṣèlú fún eight hundred years ṣẹ̀wọ̀n. Tí a ṣe sí Nàìjíríà, táwọn ọ̀sẹ̀ ṣe tó mú tó ti di olóṣèlú ọlọ́gbà kò tó bí àwọn àgbà tó jáde ní Spain. Tẹ̀sí rẹ̀ twenty five twenty one. Òkúta tó wà fún mi bẹ́ẹ̀ wọ́n rẹ̀ sí báyìí ìdí ogún báyìí ọmọ pẹ̀lú àwọn ẹgbẹ́ ìjọba wọ́n rẹ̀ lẹ́gbẹ́ lákẹ́ àárín ìjọba ó ní gbọ́gbà ìjọba ìjọba ọdún ọdún tí a bọ́wọ́ bá lè wọ́n rẹ̀ ní ìjọba lórí

àwọn ìwòwé ti jọ ìyára àkókò ìlú kìtì àwọn méjì ó ti kàmọ̀ yí àpápàkà lẹ́nà ọ̀pọ̀ primary life ápìkù pẹ̀lú tó bá àkókò àkíjẹ̀ tó wá wá ìgbò tó tó wá rọrùn ní ìlú nígbò wá rí lọ tẹ́ẹ̀ sí ìrọ̀rùn tẹ́ẹ̀ sí ìrọ̀rùn ìrọ̀rùn ìrọ̀rùn ó àbáyà kò rí ìdájọ́ tó ń pèsè olóríṣiríṣi méjì lọ́wọ́ Pọ́túgà àwọn tó sọ gbogbo àwọn ẹgbẹ́ Pàtó wá lọ sí Ìsáyẹ̀ lò, ẹwọ rẹ́jọ pọ̀ tó Rọ́ṣíà lèrè ìlú Ẹgbẹ́ tó gbẹ́gbẹ́ àwọn ìgbà àti ìjẹ́ǹtì population àwọn olóògbé ọlọ́ṣẹ́ sí àti àwọn ìgbà àwọn ẹjẹ́kẹ́rò pọ̀ ní ìkàlù ìkàlọ̀ gbogbo tó láti àtàlẹ̀ tí ò sómi ìwé pọ̀ mẹ́ fẹ́rẹ́ tó ni àtàlẹ̀ àwọn omi tí máa wà láàrin ilẹ̀ àtàlẹ̀ kan tó wá sí ìgbẹ̀rẹ̀ àwọn ìjọba lóòsì olóògbé kíkà òun náà fún àyà ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ ọ̀nà tí ṣẹ̀tọ́ ń sọ ẹ̀yọ́ wà ní ọdún ìjọ ìlú ọmọ ní àjẹ́kọ́ ń sọ ìjọ ìlú Ọ̀nà kúrò ní Wọ́n á fẹ́ nínú àpá olùṣà àwọn tó kọ́ ìlú àwọn ọmọ àpá olùjẹ́ àsìkò ọdún ti pọ̀ tó lè fi ìlú láyé máa ń gbà láyé ọ̀pọ̀ láyé. Àlẹ́sìkọ̀ọ́ láàárín tó láàárín àwọn olùsọ́ àríwá àyà ìṣọ́rí náà. Ayé òkè parí àgbéyé àwọn ẹ̀dá tó ní wọ́n ti ó lè ti ṣe sí ìlú. Àlẹ́ni yóò kúrú gbà tàbí lórí wọn bá àgbà tí wọ́n bá ti ṣe àlá ní ìsọ̀kẹ́lá ìyá ìyá láwọn. Tàbí ní ìfẹ́ أيضاً عليه كنت كان يقول يبايعه في اليوم على الشيطان ذلك يوقع عندي أربعة وأتبع من الدنيا ألا تعبد الله فإنه يدرك أروح إيمان إلى تعبد الله ونحيا وأقوم بذنب أروح بما لا يقول الله

بدعة كهبة مذموما وملعونا من مذموما وملعونا ẹ̀dá ẹgbẹ̀rẹ̀ ẹ̀dùnmọ́ ẹ̀ka tó ń sọ lánàá. Ìjọba ń لعل أن جهنم منكم من جهنم أجمع لعقب Kepala Jumlah Rasul Panjang Suara Lucu Atas Atas Ibu Wala Uwala Aminu Wala Utama Ibu Jumlah Mendalam Suruh Ibu Indah Ibu Wala Abu Tawibah وسعيدا وأرجلنا نحن صالحا إنا مؤمنون ولو شئنا لأتينا كل نفس هداها ولكن حق لقول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. وقلت لله تعالى àwọn ọ̀gbọ̀n ẹgbẹ̀rẹ̀ ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n قال ربنا عني وعرض بيننا عن الإسلام قطع من الكفر قالوا إننا الإسلام الله والخير الذي تعملنا منهم أقوام الفاتحة اتبارك محمود الرشيد وقوى المناصر لعقين كنا نبدو لا أكبر لا أعلم خلاص الأجابة على الأجابة صدق الشيخ الرسول الشيخ من الأجابة gbogbo mọ̀lẹ́kà pátá ìgbésẹ̀ ìlú. Àtìkọ̀ọ́rọ́ máa ń lọ́wọ́ àti òun lọ́wọ́. Kí ní sọ̀rọ̀ mẹ́rin wọ́n ní àrùn rẹ̀. Arúgbẹ́ni wọ́n ti dojú owó ẹ̀ láti sọ́nà. Wọ́n máa ń gbé àwọn ọmọ obìnrin àwọn bí ìgbàláyẹ̀wà. Wọ́n máa ń sọ̀kalẹ̀ wá wáyé ọ̀padà sí àwọn obìnrin wọ́n wá ń lé àwọn ìrìnà tó ń lẹ̀ ẹ̀kúgbọ́rú. Bàbá ń ká àwọn èèyàn lórílẹ̀ Àwọn ọmọ tí wọ́n ń wá ń jẹ ọkùnrin lọ́wọ́ ní àkẹ́rọ, wọ́n ni alẹ́ àwọn ọmọ lọ́wọ́ náà wá lọ bá òwe ìrọ̀lẹ́ ìlú ọ̀pá ìwọ̀n tó wọ́n jọ máa ń kó mẹ́rin ìlú ọ̀pá ìwọ̀n tó wọ́n ẹ̀rù ìlú wa wọ́n tó yà wò lẹ́yìn lẹ́yìn àwọn akọ́kọ́ rẹ̀ ó wà bẹ́ẹ̀ ìlọ sílẹ̀ olùdó ìlú lẹ́yìn sí ìlú wọ́n àwọn ọ̀rẹ́ yà dára Ọlọ́rọ̀ ti mú ìwòrò fún ìgbàlẹ̀ ìwà. Àwọn ẹ̀yẹ́ tó tó wòye ṣe ìfọ́ta mẹ́rin, wọ́n wá ní àwọn láti gbàgbọ́ àyè àṣìkọ́ ìfọ́n lọ́wọ́ òjì. Ìgbà wọn ní ìrẹ̀wò láfíyà àlọ́, àlọ́ àmì nígbà kan ìgbà kan ẹ̀ka fọ́mọ̀ ọjọ́ pé lọ́jọ́ bàbá kan wà wà ní ẹ̀rọ tó ti mọ bí kúrò ní ìgbèrè ìgbà méjì ni ìkejì wọ́n wá ẹgbẹ́ wọ́n ní èṣù inú mẹ́rin wọn lónìí wọ́n tún sọ iná ojú tí ọ̀rọ̀ orí ṣe ìrẹ́ta tó jẹ́ ọjà àkójẹ́ ọ̀rẹ́ ìwọ̀n wọ́n wá pé àwọn ọ̀lẹ́kà tí wọ́n wá gbọ́nù lé látọ̀rọ̀ ìjàmbá tó ń kú nǹkan tó ń sọ wọ́n ní ẹ̀ tí kárí lọ́nà gbà ẹgbẹ́ wọn bá jẹ́ ọ̀rọ̀ yóò àwọn olùgbé bẹ́ẹ̀ bá rí ilé bá kàlá lẹ̀ tí bá rí ayé ìlú lọ́wọ́ tó wà òbí mọ́ àkà. Orí pé tó bá kàlá lọ ní yúù yìí lọ wájú. Ó wà ní yúù ti lẹ́sẹ̀ òbí wà lára. Lọ́wọ́ kan wọ́n ní yúù lé lórí ìjà wọn lọ́wọ́ lọ́wọ́. Ìgbà àwọn wáyé ń jà. Báyọ̀ lọ́wọ́ àwọn olùdókòwò Àwọn èèyàn tó pèsè ìròyìn àwọn ẹ̀rìn àti ọlọ́run, wọ́n ń kọ́ ọ̀rùn, àwọn ìlànà ọ̀rùn. tó wà lójì wọ́tọ́ bàbá àtúwọ́tọ̀ lẹ́yìn láti ìlú mo ní dáhùn rẹ̀ ní àbúlọ́ọ̀tì kí ni gbòòrò wọ́n ń pọ̀ tó ń ga ọlọ́wọ́ ẹgbẹ́ àwọn tí kò yọ́ mọ̀ dánù kí lọ ṣe ó yẹ láyé ní ìsìn highest power tó ga jù wọ́n ní ẹ̀ṣẹ̀lẹ̀ Babylon báàbílù ní Kùránì wàtábà ní ọmọ ẹ̀sán ìgbésẹ̀ àti ìkàlà títí kọ́ ọ̀dọ̀ pé wọ́n máa rìn وما أنزل على الملكين ببابيل هارون وماروت àwọn àbá àtọ́jẹ̀ ìlú ìrìnlẹ̀ ìrọ̀lọ́ ìrọ̀lọ́ ọ̀rọ̀ àrúta ìrọ̀lọ́ta. na láìka ló ní wáyé ní ọdúnlá padà, ọmọ tí ọdún ìwọ̀n ló páyì. Ìwọ̀n tó kọ̀ọ̀yẹ́ sọ̀rọ̀ ìwọ̀n ní aláwọ̀ ìgbà láti pé ẹ̀sọ̀ ló gbé bí ìlú ìlú ọmọ ẹrú kan ilẹ̀ wá tó kò sí pé wọ́n tó lọ ọmọ ẹrú lọ́dún náà ọdún mo lọ sí pé ọlọ́run bọ́ ọdún náà lọ́wọ́ òṣèlú káàmì tí wọ́n lè lò àwọn àyẹ̀mí báwọn ẹ̀yẹ̀ orúkí ọjọ́ wọn ẹ̀rọ tí wọ́n wá Yorùbá bàbá àwọn ọmọ tó kò ní tẹ̀lé ìlú. Làwọn ọmọ tó sọ wá lù láti bá láwọn àti ọlọ́pàá òun. Kò ní bẹ̀rẹ̀ kò wá lù. Tó bá wà náà súnmọ́ bàbá ìdí àtúnṣe pàrí náà. Ẹ̀rọ tí àyẹ̀ kọ̀ ìlú náà pàrí ìjọ pàrí ìjọba. Wọ́n gbọ́ bẹ́ẹ̀ bí àwọn ẹni Yúsù pé ọlọ́run nígbà tí bàbá rẹ̀ jọba rẹ̀ kù pé ọlọ́run nítorí náà wo ti ní kí omi sọ̀rọ̀ jẹ́ láti ṣọ̀rọ̀ jáde lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn àmọ́ ìrẹ̀lẹ́gbẹ̀rẹ̀ tó kúrò àwọn ìgbìmọ̀ ọ̀rọ̀ ní ẹ̀rọ ọ̀sẹ̀ ẹ̀rọ ìgbọ̀dẹ̀ láti

ẹgbẹ́ mọ̀ ṣàlàyé ẹ̀kan pé Yorùbá àti lábáwá ti jọra wọn láwọn ibi kan kò bẹ́ ìgbógun tí Yorùbá lábẹ́ lo èèyàn tàbí ẹ̀kọ́ Ìjú ọ̀rẹ́ yíò tàbí tí wọ́n rẹ́ ẹ̀kọ́ ni wọ́n kọ̀ọ̀kọ́ sọ ọ̀fẹ́ ní lábáwá. Ilé funfun, báyìí tó nù báyìí lọ, ilé funfun, ilé dúdú, báyìí tó nù, ápùwà, ìlábáwá ló ṣe sọ́nù ṣùgbọ́n yìnbó in tó fẹ́ ní ní òmìnira tó lọ́jú fún ọjọ́ ọ̀pọ̀ black out white out kò bá sábà orí òbá sábà jọra ń tẹ̀yẹ níbi tó tẹ̀kọ̀ nínú èdè láwọn tó sọ pé yóò bá gan ibẹ̀ láti wá àwọn náà kọ́ nínú àwọn orí agbọmọlédè wọn náà àwọn àfáà àwọn orí Yorùbá fún láwọn olùgbẹ́sọ̀ kọ́ oríṣiríṣi náà نترك هذا جنبا مقدما ولا بأن ولي لعم أن جهنم إلى الجنة والناس والله في شيء kí lọ́lọ́wọ́ bá ṣe ọlọ́wọ́ bá ti ṣe pé àwọn mẹ̀lẹ́kà kò sí kẹ́bẹ̀ nínú wọn tó bẹ́ lọ ní ẹ́ wọ́n á lọ pa àwọn ọ̀rọ̀ wọn ní ọ̀rẹ́ ló bí ṣe àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣe àwọn àyẹ̀wò ìyá àkẹ́lẹ́ tó bá rí kò a sì fìdí rẹ̀ múlẹ̀ wípé irọ́ ni wọ́n máa ti bẹ́ẹ̀. Torí wọ́n lè kí ìpàdé tí kò kọ́ ọmọ náà, kọ́ parí tí sọ́lì. Ẹjọ́ ìṣẹ́lẹ̀ pẹ́jọ́ ọdún yìí kan kọ́ parí tí fi tráì sọ́lì. Ẹ fi àwọn ẹ̀rí wọn ẹ̀rí ẹ̀sìn máa ń lọ tó ti yọ. Sẹ́lẹ̀ kan bá sọ́tọ̀ ní ìsinmi ìjẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀ àdúgbò. Èyí ló wà lẹ́nu jẹ́lẹ̀ àwọn

ó lè ṣe ojú ìyẹn wọ́n jẹ́ máa ń mọ̀ olóòrò ìyẹn wá sọ ìsìn tó comparative study ìwọ́n tó bá lẹ́kọ̀ọ́ àbí olúmúlẹ̀ àbí sáyẹ́ ọ̀sàwọn ìwọ́pẹ́ lọ́pọ̀ ìyẹn tẹ́lẹ̀ ó ti máa rọ ìwòrò olóòrò náà Ọlọ́pàá àwọn ọdún àti ìlọ́pìnà ìlúrí. Ìyá àwọn ọdún nípa ọdún bá ẹ̀sẹ̀. Ọlọ́pàá tó yẹ́ pé màmá ti lọ́pìnà ìlúrí mẹ́ta tó lọ mẹ́ta. àbí bá rí àgbọ̀wọ̀ ojú ẹsẹ̀ rẹ̀ rẹ̀. Tó bá lọ́wọ́ yóò tún pa ó tún wá ń gba dáradára náà ó ń gba mẹ̀lú gbájú ojú ẹsẹ̀ wọn tó láwé ọdún yóò kù tẹ gbogbo orí ẹsẹ̀ káṣọ láì parẹ́ tó ti bẹ́ẹ̀ wà láì àwọn lágbára tó ti wọ́n pé àwọn tó pè ní ìjìnlẹ̀ nípa tó kọ pa bẹ̀ tí wọ́n fi máa wá tẹ̀wọ́ lẹ́nu òwò tí wọ́n wà ìlú kìí àbá nígbà tó ń ìgbẹ̀bí nípa ní ẹ̀jẹ̀ tó lọ́kọ́ wọ́n tún wá pẹ̀lú ẹgbẹ́ mọ́ sí ìyẹn wọ́n tún padà rí àwọn àgbà òkèèrè bí ìwà wọ́n jẹ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ṣùgbọ́n ọba àgbẹ̀gbẹ̀ ọlọ́rọ̀ jẹ́ kí wọ́n rí wọn àgbàlá ti àbínú tẹ̀sí sọ́lá tí àkọ́bá kì í sọ fún àlọ́gbẹ̀ tó wáyé wọ́n lè lòkùn àwọn ẹgbẹ́ òyìnbá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ pé kí lòun fi àwọn méjì ìpè ẹ́ لا Thank you. إلا تنصروه إلا تنصروه وينصره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني هما في الغار إذ في الغار يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته على رسوله وعلى المسلمين Ọlọ́run ní ẹgbádẹ̀ ìrìnà lọ́sí ọwọ́, a ti tí rẹ̀ fílẹ̀ sílẹ̀ láti ọ̀ṣọ́ ìpàbáyé ìsáàmà. Ọlọ́run ọba ti rà náà lọ́wọ́ nígbà tí àwọn ará mọ́kànlé wọn jáde tí a méjì ti lọ lókù nínú ogun àpáta láàrẹ̀ orí ọ̀rin nínú ẹ̀ẹ́dẹ̀. àjọ́sí máa ń sọ fẹ́ nìkejì rẹ̀ pé láàrín ọgbà ní jẹ́ ìrìnà ọ̀nà ọ̀nà ọ̀nà ọlọ́run fún bí ya bá mẹ́rẹ̀ ó sọ kalẹ̀ fún àmẹ́bí àtàbúgbà sí jẹ́gẹ́jẹ́ ọlọ́run sọ kalẹ̀ a ní àwọn méjèèjì yẹn àwọn ọ̀tá ò rí wọn Ìdí Kùránì sọ ni ẹgbẹ́

ẹyẹ tó ń ló gbáńdà nígbà tó wá jáde ó lọ sínú omi ó lọ sọ fún ẹja kẹ́kẹ́ ń pè ní gbáńdà gbóńgbò gbáńdà gbóńgbò wá jáde sọ tí mo kàn ní pé ọlọ́run wá ní ní tó àlàyé ìyẹn tó wá pé ọlọ́run fẹ́ ní fún gbogbo

ọ̀rọ̀ tí a ń ṣẹ́ kí lọ́rọ̀ náà jẹ́ lára ní lọ́wọ́ àárọ̀ làbámbà ágbèjà ágbèjà ní ẹ̀rùjí ìlẹ̀bí wà mẹ́sì àṣẹ ìmáàfi èèyàn àtàlùjẹ̀ ló mú inú ẹjọ́ àná òkèwọ́ lápapọ̀ àwọn ọ̀rọ̀ ìṣú ọdún nìkọ́ sínú àgbàdo ọ̀rọ̀ náà tó bá ṣe wá ní ìgbà

ṣẹ̀yọ̀mọ́n kò sí mú ọmọ wa ìgbé kòwò wá ìlú àwọn ìlú ní Táwọn ìyàmọ́ wá ń bẹ̀rẹ̀ àyàwó amúlọ́sá ti ọlọ́run tó lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ wá ń kọ́ wọlé. وإذا تركت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم كذلك القرآن فاستعذ بالله

Láàrín ẹ̀rọ ẹ̀ṣọ́ ní lórí àwọn ọmọ ẹ̀ṣẹ́ ìkọlẹ̀ pẹ̀lú ògbọ́ ọ̀rọ̀ ààbìyànjú orí ó fi pàtẹ̀ ìrìn àwọn ẹgbẹ́ lọ ní ìmọ̀ lọ sí ìmọ̀

torí náà àwọn náà ń gbájẹ ọ̀rọ̀ lọ́wọ́ ọjọ́ ká lára àwọn tí àṣẹ ìtọ́ orí àwọn tó mọ́ àṣẹ ìtọ́ nínú lọ́dá àdẹ́mọ̀ ọlọ́pẹ̀lẹ́ wà láàrin ọlọ́run ṣàánú wọn ní láàrin ọ̀rẹ́ ìlú ní ọ̀rẹ́ ìlú ọmọ ọjọ́ àrí àṣẹ ìtọ́ ọ̀rìn náà والعاملين عليها والمؤلفة منهم وفي الرقاب والغافلين في سبيل الله والمستقيم فريضة من الله والله عليم حكيم أما ذكر الله تعالى اعتراض للمنافقين من هذا على النبي صلى الله عليه وسلم ولو به إياه في وقت الصدقات بين تعالى أنه هو الذي قدرها وبين حكمها وتولى أمرها بنفسه ولم يمشي قصدها إلى أحد غيره فجزأها إلى أولئك المسلمين lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́ bá rí ti ọlá tó sọ fún wa ìgbónrí òun èdè àwọn mọ̀lẹ́sì kí nípa àlẹ́sìwà Muhammad ìyẹ̀gbé ìgbórí wọn sọ́rọ̀ àlẹ́sì èdè wọn tí wọ́n mú àti àwọn ọgbọ́n tí wọ́n dá láti ìjọ rẹ̀ tọ́lọ̀ wọn bá ò jẹ́ kó ṣeé ṣe wọ́n ti fọwọ́ gúnlẹ̀ àti ìdálẹ́bí èéjì ọmọ ànábì lórí pé tó ṣe ní èrè ogun ànábì òṣè déédé lẹ́yìn tọ́lọ̀ wọn bá tó ti fẹ̀yí wọn jẹ́lẹ̀ tọ́lọ̀ wọn já sí pàdó wọ́n bẹ́ fi eléyìí láti lè jẹ́ káwọn èèyàn ó bínú sáàdábì Yábá ti fi bínú sáàdì ní olóòtọ́ fáwọn ìṣẹ̀lẹ̀ àdẹ́bìnà. Ọ̀rọ̀ ọmọ yóò wá dàbí ọ̀rọ̀ ìyàwó tó sọ wípé ẹ̀sìn rẹ̀ yẹn owó kọ́ ṣe náà, ilé máa sára tẹ̀lẹ̀ sára mùsùlùmí tàbá fẹ́ tẹ̀sọ́ lọ́wọ́. Tẹ́lá ti jà lórí owó ti Tẹ́jà èdè bá wáyé tẹ́m̀pẹ̀ nínú ṣùt tó bèèrè bá kọ̀ tó tẹ̀ láti ẹra látara kẹta tó wúrò kó wúrí, àbọ́nà kẹta tó wúrò mímọ̀, àbẹ́kọta tó wúrò púpọ̀. Ó ti sá máa ń kọ wọn tí ó mọ́nà lọ pé àwọn ìrìn kí mo máa láti fi dá wa lára. Àìmọ́ kí mo mọ́ wọn yẹn, kò kó ìyà tó bá wa lọ́dọ̀ ọlọ́run ó ti rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe ni pé wọ́n fẹ́ ṣe ìjọba tí ó pà nínú jẹ́ wọ́n ò pé tóbi wọ́n lábẹ́ wa tó wọ́n fi nǹkan tó jẹ́ lánà òṣèlú wọn ṣùgbọ́n náà kọ́ rẹ̀ láàrin ìtọ́ná òun ló lọ sí ilé ìdè láti fún ọ tó fẹ́ ṣe wọ́n lọ́mọ aná láti fi ọwọ́ bá láti fi fẹ́lẹ̀ ìfọ̀ ẹ̀kọ́ wọ́n ní wà ní فإنه رأيت كن أكبر آل الناس ẹlóbìnrin ẹ̀ẹ́sà tètè máa sọ̀rọ̀ àánú tó ní mọ́ ìpẹ́lẹ̀ ẹ̀kọ̀ dúró náà Ọmọ ìsàbúlẹ̀rẹ̀ èé ṣe ìrìn àrẹ́ ń bá àmì pọ̀. Àkọ́kọ́ ẹ̀mọ̀ ẹ̀ṣẹ́ pẹ̀lú pọ̀. Wàtàkọ̀ tún ní àṣíọ́ àwọn orin lọ́pọ̀ ní ṣe ní ẹ̀ẹ̀kẹ́ aláìmọ̀ orin ní bàtàkì ìbáṣe ìgbìmọ̀ ilẹ̀ ṣe tó lọ́wọ́ ó wà nílé rẹ̀ yẹn gbàrùjáfà níyàwó ó tó lóore fún ọ lọ́pọ̀ orin fẹ̀rẹ̀ jẹ ẹni tó lè rí pé wọ́n fi ń párọ̀ ìgbòrò òdàgbé lórí. Torí náà, ṣàìkọ́n, a máa tọ̀lọ́ wọlé Ọlọ́run máa wọ́n fẹ́ pín dúkìá àwọn tí wọ́n ní. Ọlọ́run fún ara rẹ̀ wá tàkàpálà àdípàwálà

ọlọ́rin àwọn báyìí ń mú ìlẹ́bẹ̀ fún ojú àwọn báyìí pẹ̀lú òjò wọn yẹ́jẹ́ ọ̀wọ́ ọwọ́ nìkan ni zàkáwà fún àwọn orí èrò kọ̀ọ̀rọ̀ àwọn ọ̀pá tàbí lóyóṣì ọlọ́run ti wá ní ìjì ọlọ́run ti wá ní àwọn tó ọ̀nà tí ó ń bá ní ọ̀rọ̀ òṣèlú tó tún ta fún wọn lé gbogbo ní ìlú ẹ̀rọ tó ló gbogbo ní ìlú wá rú ẹ̀rù tó làwọn olóṣèlú ìgò ọtí ní tó rò ó mú kí yóò tẹ̀lọ ọjọ́ kò ní ẹ tí a mọ̀ rẹ̀ jẹ tí ó lè tó lẹ fún láhàtò bó ti jẹ́ bí à ẹ tí ra mọ̀ ní àkókò ìgbà tó rò sálẹ̀ tó rò sálẹ̀ tó rò mú kò ní ronú ó ti yà láyé ó tún lọ sí àlọ́run kọ́ọ́bà rí láyé kọ́ọ́bà wà kọ́ọ̀bà wà náírà náírà ọ̀nà kọ́ọ̀bà àti náírà wà náírà lórípa àjẹ́bí láyé nìyí ó sorí ìgbú láyé ó ṣe lọ́rùn orí kọ́ọ̀bà wà kọ́ọ̀bà tó lè ní kọ́ọ̀bà wà náírà àwọn àwòrí olórí ìgbú láyé ó sorí ilé lọ́rùn ẹlẹ́ẹ̀kẹta ni náírà wà kọ́ọ̀bà láyé àwòrí olórí ilé Tọ́lọ̀ ni mọ́ ṣe jẹ́ kí dúkìá wọn tí wọ́n ní àti ọmọ tí wọ́n bí ó jọ ọ́ lójú tó gbọ́n ìfẹ́lẹ̀ ọlọ́run wa ni wọ́n ṣùgbọ́n wà kọ́ bà wọ́n lọ ṣòro lọ́rùn àwọn ẹlẹ́ẹ̀kọ́ àríkẹ́lẹ́ ní kọ̀kẹ́lẹ́ ní náírà wà náírà ọlọ́run fún wáyé ó ṣorí ilé parí wà náírà ó tó lọ wà lè jẹ́ náà àwọn ìwà àwọn olówó wọ́n ṣẹ́sù wọn sí wọn àwọn olówó

Bọ̀bọ̀n wá wá olóòtú ọ̀rẹ́ ẹ̀kọ́ta ó lè àìkọ́mù tó náà àìkọ́mù tó máa ń ká fọ́ ẹ̀yìn ẹ̀rẹ́rin ló máa wá sí lọ́pàá. Ó lẹ́lẹ́ ẹ̀rẹ́rin àìkú máa ń jà tó wù àìkọ́mù tó àti ẹ̀ẹ́dẹ́ ìpàdé wá máa ń lè wá ẹ̀rẹ́ ìkẹrin ó ti wá máa ń dùn. Àwọn àbẹ̀bí ìdáná ti bá ẹni ìtàǹfẹ́ ìwá wáyé lọ́bí nínú nípa èyí mọ́ wà náà ní ọlọ́ nípa ó rò pé bá lè nígbà máa wá lọ́wọ́ ìgbàgbọ́ ìwọ́nà ilé ìdí ìrẹ́lì lórí ìdí orí pàìpà náà tó wá rò pé ọgbà ìgbà ìrìn ọgbà bá wọn lọ sí ọlọ́run ti sá náà sí lè fi ìlú rẹ̀ wọ́n pè ní àtúnṣe ti fi ìṣàlá wà láì àwọn olóòrùn lórí méjèèjì

ولآمنين عليها وتشهد لها àwọn tí ó ń gba gbàká kiri nígbà wọn ní bára wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n tẹ́lẹ̀ wọ́n gba gbàká gbàká wọ́ká tó ní mélòó mẹ́ta wọ́n ní àìyíwá àwọn táà fẹ́ gba ọ̀rọ̀ ọmọ mọ́ra pé wọ́n gba ìsìláàmù abẹ́gbọ́n ti mùsùlùmí adékún ẹgbẹ́ta láti ọdún ìgbàlá látàrí ọ̀rọ̀ àwọn àmì. Ọ̀bí ìrìnkọ́ àwọn ìjọba ẹgbẹ́ tó dẹ̀kù. Àwọn ìjọba ẹgbẹ́ tó dẹ̀kù àwọn ẹrú ìrìnkọ́. A àyẹ̀mì pọ́pọ̀ lọ́wọ́ ẹrú gbàgbá. Náà, wọ́n ń gọ́ ní àwọn jẹ́ alẹ́yọ gbàgbá káyẹ gbàgbá fún wọn àwọn jẹ́jẹ́ gbèsè nínú àwọn ọ̀tá ọ̀gbẹ́ tó ń gbà kárí àmàlà ayé ẹ̀rẹ́ Tàbí tàbí ńlá sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ń pèrè lọ́nà ọlọ́run, àmàlà ayé ọ̀tá àmàlà rẹ̀. Wọ́n ti tẹ̀yìn àtàwọn ojú ọ̀nà. Ìwọ́n wà lóòrùn ìjọba lóòrùn.

ọmọ àwọn mùsùlùmí gíríkì ìlú àwọn ó bá gbogbo òwe wọn ó bá ní lóògbé tí wọ́n bá ti ìjọ ìjọ ìjọ nínú ojú òkòrò ojú àbàrẹ láàrẹ bá nílé tó bá kọ ní àlẹ́sì ìtànàjọ́ ó ti lọ mọ́ méjì lù mẹ́ta òkú ìtànàjọ́ tó ló sọ ìlú báyìí ní ìlú tẹ́lẹ̀ ti wáyìí kò yẹ kẹ́ wá sí ìdí tẹ̀gbẹ̀tẹ̀gbẹ̀ wa ń gbà fún wọn wọn àwọn tẹ́lẹ̀ bá ń bẹ̀rù bí ìsinmi ó pẹ̀lú gbogbo wọn tẹ̀gbẹ̀tẹ̀ jà pé ọmọ yìí tó ní ọmọ yìí ẹgbẹ́ kan wọ́n á dárúkọ ẹgbẹ́ àìrẹ́ ọmọ àwọn ìjọ wà máa wù bó ṣe wá màjọ náà fún bá gba ẹnu wà fún bá ọmọ ti jáde wo lọ ẹgbẹ́ tí ẹ̀rọ wà gbà tó bá dé tó bá sọ àwọn ìtàn gan ẹ̀rọ orí orí oṣùwé ìyá àwọn ẹgbẹ́ jáde tó jáde lọ́wọ́ lọ́wọ́ àgbàdo ìdókòwò láti wà ẹ̀rọ ìdókòwò

kò ṣe fà wọn nǹkan báyìí tí lórí lọ́wọ́ òkọ̀ sí àwọn aláàárẹ̀ tí lórí lọ́wọ́ òkọ̀ sí àwọn aláàárẹ̀ àwọn ẹ̀sìn àwọn ẹ̀sìn tó yẹ kọ́kọ́ fún ìsìn àwọn aláàárẹ̀ tó mọ̀ sí ọlọ́run ní aláìmọ̀tàn ní ọgbọ̀n àwọn ọmọ ìmọ̀ jẹ́ òmọ́lá ìwé gbogbo gbogbo ẹ̀ kí lọ́rọ̀ pẹ̀lá àti ìwọ̀n ọ̀dọ̀lọ́lọ́lọ́

èèyàn tó dúró wo erin náà wà tí ó lè dúró ìràwá bá wá jìyàn sí rárá wà ní láì sọ́tọ̀ ilẹ̀ ààrùn àpèjúwe sọ́lá àti èèyàn ti kéré sí báwọn òun ọmọ ọlọ́pàá tó lè wà ní wà ní ìlú ṣùgbọ́nà lẹ́lẹ́dà gbogbo ilé kan báyìí lọ́wọ́ ọlọ́run قبضته يوم الحياة Gbogbo ilẹ̀ ìyàtọ̀ ìkàkà ní ìgbàkúrò ẹgbẹ́ tó ká nígbà tó ká ní ìgbàkúrò ẹgbẹ́ Torí náà, àwọn ìran ìlú ni àwọn ìran ní àwọn wọn ká lè ṣàkà fún pẹ̀lú ọ̀gọ́lọ́ tó bá dọ̀gbà àwọn wá ṣàlàyé àwọn ìrìn ìfẹ́ ìwọ̀n ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ wá ní ìyẹ̀dú ìlú àlórí ẹ̀dá ìlú ìjẹ́ni láti ìgbàṣẹ́ láti aláàmù ìlà ẹ̀ àwọn ìsáyẹ̀ ìjọ ọ̀rọ̀ ìdí ní jù pẹ́ta láti ń fi ọ̀rọ̀ yìí lè ya akọ̀wà lórí ìṣàwọ̀ àbáṣọ́ ìjọlálẹ̀ ọ̀rọ̀ fún aláàfíà fún àkàrà àwọn aláàmọ̀wà ìlànà ìbá èyí ń fi láì bá lórí dáadáa tàbá níbi ẹ̀yọ̀ máa ní àdáwọ̀ Lẹ́yìn alẹ́bí toothpaste ọjẹ́ ọ̀nínà rẹ̀ alẹ́bí bọ́ní tó bá ti lé gbójú tó máa tẹ̀kọ́ ẹ̀ tí máa tẹ̀kọ́ kó wọ́n ti rù. Olúgbé ní kó fún bẹ́ẹ̀ mo dáwẹ̀ àìjẹ́rẹ̀ omi àrọ̀ láwọn dáwẹ̀. Olàmẹ́kù ti sọ pé wà báàrí fi ìsìnṣà ìlà àǹtàkùn lẹ̀sọ́ ìlú. Ẹ bá ń sábà láti ẹwà lọ sí mú dáadáa àyàfẹ́ bá wà ní àwẹ̀ tó wọ́n bá àgbà tẹ̀kọ́ sí ọ̀gbìn. ṣùgbọ́n ká tó pé wọ́n ní ẹwà ọ̀gbà tó lé omi sẹ́nu yẹn kò dáwẹ̀. Gbàdí òkú tó ti rẹ̀ gbogbo inú ọ̀rẹ́ ló pè ní. Ẹgbẹ́ tó bá pọ̀tà, ẹnìkan ní kò ní sáré lọ ló tọ́ sí náà rẹ̀ ní orí báyìí

ẹlẹ́dẹ́ ìgbọ́dọ̀ pé dínkù sínú ààrẹ ẹ̀jẹ̀ tí láti lára rẹ̀ ìwé tí lára òun kí ló lè tó bẹ̀rẹ̀ ẹ̀dùnmí ìwọ́n mú ẹnu aláàwẹ̀ á fi ya bu nínú réèmì lè ní oòrùn yọba tùràrí pàṣípè ní àdùnmí ìsìnkí lọ́wọ́ ẹ̀ kéèké oòrùn tó kù lẹ́nu wa lọ́dọ̀ táwọn mọ̀ ọ́ wọ́n ń fà láàrin ara wọn pé ìjáde pápò nínú ààrẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tó bá nàbí ìgbòdà láì fún ọjọ́ bẹ̀rẹ̀ láti. Àwọn ààrẹ pápò ní jẹ láyé ìgbèlè ìjẹ́jú wá bẹ̀rẹ̀ lọ pé kí ní ìdàpọ̀ láti kò ní ní pé ìgbà tó ní ń kọ́ bàbá kò bẹ̀ Bàbá sí ìdẹ́nu àmọ̀tẹ́sí ni, bàbá kú ní ìdẹ́nu, bàbá kú omi ti wọ́n lọ ní gẹ́gọ́ omi wá jẹ́ nìkan wá kú ewu ogun ọ, yóò ní ṣútọ́ gba omi ni mo fẹ́. Ìgbọ́ ọjọ́ tó mọ̀ tó mi ló ní ẹgbẹ́ ìdẹ́sọ̀ èyí sọ́rọ̀ omi, wọ́n bá tó lè sọ̀rọ̀ ẹ̀sì áṣẹ̀. What is the taste of water? What makes us realize that this is water is the taste? What will it be? What are we going to do? Am I in America? Is it this taste? Torí náà, kẹ́ẹ̀kì kò dáhùn nígbà ìlànà ìlú jẹ́ lórí nínú nǹkan tí wọ́n ló gba ewu ó jẹ́ inú. Ìyẹn náà bá ti dáhùn ṣe bá sọ̀rọ̀ bá kan níbi ìwà lọ àwọn àkọ́ àbá kò dáhùn. Torí pé kò gba ẹnu inú ló bá. Wọ́n lè ní ọmọ ẹgbẹ́ àgbàlagbà ṣọ́ra ó ní ó gba ẹnu wa lẹ́nu. Wọ́n Sọ́kọ́ ni kò sọ lẹ́gbọ́n wa. Ẹ̀sìn Islam kò kẹ́kọ̀ọ́ wọn ṣe pàmẹ́sọ́rọ̀. Kí wọ́n pè ní pàmẹ́sọ́rọ̀ àṣejù níbi ẹ̀sìn. Àdébí ni Ágbàgbà kò sàmì sí òòlù. Àwọn aláṣejù níbi ẹ̀sìn ti pa wọn. Àtàṣàtù ìbí lẹ́yìn lè gbogbo olórí rẹ̀ àṣejù níbi sọ́lọ̀ òkọ̀ kẹ́kọ̀ọ́. Ẹ̀sìn Ó wá ń pàdánù fún ìyàrá ìdílé ìṣúná wá kò láti di

àwọn tẹ̀lé ló wá yà á pé kò nàìjíríà yìí nàìjíríà bá kò lórí pé ní ilé omi gbogbo akọ́sìnkè ìjọba kò rọ́ọ̀sì ni wọ́n lò wọ́n wọ́n nǹkan ní ìtú ṣe ta àbọ̀ṣì lọ ẹgbẹ́ kárí ìgbà mi ní ìdílé ẹ lọ sí alẹ́ wọ́ egungun ẹran ní sáàlì akọ́sìnkè àwọn òbí jẹ́ ìtura àwọn èèyàn egungun wọ́n yẹ pé ohun ní ẹran rẹ̀ lé òun ó jẹ ẹran jẹ ní ẹ̀jẹ̀ Láàrí orí ìgbìmọ̀ ilẹ̀ ìwọ́n pẹ̀lú Dáadáa, tàbí bàbá ẹgbẹ́ máa ń bá ọjọ́ pọ̀ ní òníwọ́ ìwọ̀n àpáta rẹ̀. Pẹ̀lú májẹ̀kùn máa ọjọ́ pọ̀ ní

Àwọn àgbàgbò wọn, wọ́n dàgbà ìgbàgbà ìgbàgbà